الحمد لله رب العالمين حمدا كثيرا طيبا مباركا فيه كما يحب ربنا ويرضاه والصلاة والسلام على من بعثه الله رحمة للعالمين نبينا محمد صلى الله عليه وعلى آله وصحبته أجمعين معاشر الإخوة نلتقي معكم في هذه الصباح وفي هذا الصباح مع كتابنا معارج, معارج القبول بشرح سلم الوسط للإمام الحافظ الحافظ ابن أحمد الحكمي رحمه الله تعالى tíra tí ama máa ń yẹ̀wò láwùrọ̀ yìí ni Ma'arijul Qabul tí olùmọ̀gbà Al-Hafiz ibn Ahmad Al-Hakami rahimahullahu ta'ala tíra yìí òun náà ni tíra tí ń sàlàyé fún wa ìpìlẹ̀ ẹ̀sìn wa tí ama si sí al-aqida. àkóyawọ́ àdìsọ́kàn mùsùlùmí àti gbogbo ètò kó sínú èyí tó ní ṣe pẹ̀lú iṣẹ́ àfọkànṣe èyí tá a fahán ṣe àbí èyí tí a fi oríkèéríkèé ara ṣe tí gbogbo ẹ̀ tó sì jẹ́ ìjọsìn tí olúwa torí ẹ̀ dá wa níbi tí a dé níbi ọ̀rọ̀ olùmọ́wá yìí òun náà ni ìtẹ̀síwájú lórí àlàyé àyà wa ma khalaqtu al-jinna wal-insa illa liya'budun bìtúrúwa ní atọ́mọ ènìyàn àtàlìjànú nítorí kankan dáyín àfikẹ́lì máa jọ́sìn fún mi àwọn oríṣiríṣi ìbánisọ̀rọ̀ ó ti lọ pẹ̀lú àwọn ìfọ́síwẹ́wẹ́ látọ̀dọ̀ olùmọ́wà yìí tí kan fi débi gbólóhùn kí ló ń pè níjọsìn gan tó bá bí mùsùlùmí pé kí la lè pè níjọsìn gan wọn á ṣàlàyé wọn mú ọ̀rọ̀ ọ̀kan náà àwọn olùmọ̀ tó ti ṣíwájú olùmọ̀ àgbà tó ti ṣíwájú wọn ní ní tí ń jẹ́ ìjọsìn orúkọ ọ̀kan ni tó kó àwọn nǹkan gbogbo ntọ́lọ́wọ́n bá bá nífẹ̀ẹ́ sí gbogbo ntọ́lọ́wọ́n bá bá fẹ́ràn nínú iṣẹ́ ọmọ ẹ̀dá tó sì yọ́nú sí ó lè jẹ́ ọ̀rọ̀ ó lè jẹ́ iṣẹ́ ó lè jẹ́ iṣẹ́ tó pamọ́ ó lè jẹ́ iṣẹ́ tó hàn wọn á ní gẹ́gẹ́ bí àpẹẹrẹ wákàtí márààrún àti gbogbo àwọn tó tẹ̀lé bíi náfìlà àsọlá ìkan nínú àwọn ìjọsìn ni tẹ́bá ti wo àsọ̀lá iṣẹ́ ni ó kóṣẹ́ sínú ó sì kọ́rọ̀ sínú èyàn ó rúkú ń bẹ́ẹ̀ yóò forí kanlẹ̀ ń bẹ́ẹ̀ yóò ṣe sájídà yóò sì ka àwọn nǹkan kan èyí tó jẹ́ torí ìdó èyí tó jẹ́ ti rúkú ẹ̀rí nínú ẹ̀ àzàkà ìjọsìn kan lélẹ́yìn náà òun níṣẹ́ ìbádẹ́tù màlíyá tún máhàlọ́ ẹ̀sìn owó ni owó lèyìn òfin náà owó lèyìn ọ̀yọ́ wọ́n tún ní wọ́n sèyàm hajj àwọ̀ gbígbà eléyìí náà ìjọsìn ara ni wọ́n hajj òun tiẹ̀ kó méjèèjì sínú ìnáwó bẹ́ẹ̀nbẹ́ ara ṣíṣe bẹ́ẹ̀nbẹ́ wọ́n sídìkù hadith ọ̀rọ̀ òdodo nínú àwọn ìjọsìn ni kéèyàn sòótọ́ kó jó lóòótọ́ nínú ọ̀rọ̀ wà á dáhùn àmàna kéèyàn máa pé àmàna olùpé àmàna nínú ìjọsìn ni ẹ wo ohun tá à ń sọ yìí o ọ̀rọ̀ bẹ́ẹ̀ àdìsọ́kàn bẹ́ẹ̀ iṣẹ́ bẹ́ẹ̀ àdáhùn àmàna kéèyàn pé àmàna alámàna fún wọ́n bẹ́ẹ̀ rọlùwálì dẹ́yìí ìṣe dáadáa sáwọn òbí méjèèjì ìjọsìn ńláńlá ni wasilatul arham kí n máa da ẹbí pọ̀ ìjọsìn ńláńlá ni wal wafa'u bil uhud àdéhùn téèyàn gbé pẹ̀lú yàn ibi tá a fọ̀rọ̀ síre ibẹ̀ náà sì ni ká dúró lórí kí n wá dúró lórí àdéhùn kọ́mọ́jàmbá àdéhùn ẹ̀sìn ni o ìjọsìn ni o wal-amru bil-ma'rufi wan-nahyu 'anil-munkar kéèyàn rí iṣẹ́ rí kọ́pàṣẹ kọ́pàṣẹ tó dáa ó sì kọ́ aburú ìjọsìn ni o ìjọsìn ńláńlá ni al-amru ìpàṣẹ dáadáa ìsìnmọ́ tí ọkàn kọ̀ tí sẹ̀ríà ò fẹ́ wal-jihad lil-kuffar ìjà lókun wal munafiqi àtàwọn mọ̀nàfìkì ẹ̀sìn wal ihsan ila al-jar ìṣe dáadáa sáládùúgbò ìjọsìn ni o wal yatim ọmọ òrukàn ṣe dáadáa sí ìjọsìn ni o wal miskin aláìní ìṣe dáadáa sí ìjọsìn ni o wọ́n bẹ́ẹ̀ ni sabil ẹni tó wà lórí ìrìn ẹ̀rí onírìn àjò tó wà ẹ́pẹ́lẹ́sì tó ní bùkátà ká ṣe dáadáa sí ìjọsìn ni o wal mamluk kọ́dà ní tó jẹ́ ẹrú ẹrú èèyàn nìyẹn nìyẹn ní o ká nígbà ń bẹ ni ká ṣe dáadáa sí minal adamiyyin gbogbo àwọn tíyẹn bá ní nínú ọmọ ànábì ádámà ó lè jẹ́ ẹrú wal bahayim tíyẹn bá sì ní ẹranko ẹni tí ń sin ẹran ẹni tí ń sin ìyẹ ẹni tí ń sin ológbò ẹni tí ń sin nǹkan míì láwọn kan tó lẹ́tọ̀ọ́ kéèyàn ó sìn kéèyàn wá ṣe dáadáa sí wọn dáadáa ó yẹn fẹ́ ṣe fáwọn ẹranko so lèkúlì mamlukin al-insan lèkúlì ila kulli mamlukin bí hásábì ó ní ìtọ́bọ́nkálukú mu ní dáadáa ọ̀nà tí yẹn gbà ṣe dáadáa sọ́mọ ènìyàn ó yàtọ̀ sí yẹn tí yẹn gbà ṣe dáadáa sí ẹranko tí ẹranko ni má fìyà jẹ má febi pa sì má hàn lé mà dáadáa jẹ náà nù fún lóúnjẹ fún ní nǹkan mímu àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so tọ́mọ ènìyàn ó tún lè yàtọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n dùá kí n máa ṣàdúrà síwájú ọlọ́run iṣẹ́ rẹ ni o wọ́n zikir azikiri mara ti ọlọ́run ọba ní gbogbo ìgbà àsìkò tó yẹ gẹ́gẹ́ bó ṣe wá níbàámu pẹ̀lú ìlànà òjíṣẹ́ ńlá Muhammad iṣẹ́ rí ni o wọ́lkìrọ́ à kí ẹ̀ máa kàl Qur'an iṣẹ́ rí ńláńlá ni wà á mùsàlù dhalik àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo eléyìí wọ́n kàn mú wa gẹ́gẹ́ bí example òun náà fi ní ismun jami'u tamani jọ́sìn orúkọ kan tó kó ọ̀pọ̀lọpọ̀ kan sínú ni olùmọ́wákìíní wa amthalu dhalika min al-ibada àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn jọ́sìn yaani az-zahira tẹ́kì yóò mọ̀ pé lágbájá ń ṣe jọ́sìn àwọn jọ́sìn kan bẹ́ẹ̀ tẹ́ bá ti rí pé à lágbájá ń sàníyàn lọ bóyá ń kí náfìlà lágbájá à ọlọ́mọba kẹ pẹ̀lú àwẹ̀ gbígbà àwọn èèyàn náà máa ma àwọn máa àwọn ètò èèyàn rí nu olùmọ́wá ní wàkàdálíkà hubbullah bẹ́ẹ̀ náà wà ní kéèyàn nífẹ̀ẹ́ ọlọ́run ìnífẹ̀ẹ́ olúwa hubbullah mahabbatullah kéèyàn nífẹ̀ẹ́ olúwa ẹlòmíràn sọ pé bóun náà ti máa nífẹ̀ẹ́ ọlọ́run ọkàn ló wà ìmọ̀ jẹ̀rán ìmọ̀ yọnu sí ntọ́lọ́wọ́n bá fẹ́ kó sì jẹ́ pé ọkàn rẹ̀ ń rò pọ̀ mọ́ ọba ní gbogbo ìgbà kó sì jupájú sẹ́lẹ̀ kò rújú fẹ́ni rí ọ̀nà tí yẹn gbà nífẹ̀ẹ́ olúwa nínú àwọn ìjọsìn ńláńlá lélẹ́yìí ni kí ẹ nífẹ̀ẹ́ Muhammad òjíṣẹ́ ìfẹ́ gidi ìfẹ́ òótọ́ bẹ́ẹ̀ ni kéèyàn máa páyà ọlọ́run ìpáyà ìjọsìn ńláńlá ni o ìbẹ̀rù ọlọ́run wal inabatu ilayhi kéèyàn máa darí ọ̀rọ̀ rẹ̀ sọ́dọ̀ ọlọ́run ìjọsìn ńláńlá ni o ẹ fọ̀rọ̀ lẹ̀ ẹ fọ̀rọ̀ mi lẹ̀ fọlọ́run èmi náà fi ọ̀rọ̀ mi lẹ̀ fọlọ́run ìjọsìn ńláńlá ni o wa ikhlasu dii kéèyàn sì máa ṣe ẹ̀sìn ẹ̀sìn àfọ̀mọ́ tí ò ní dànkan mi pọ̀ mọ́ tó yẹ torí ọlọ́run ọba nìkan ní o mọ̀ fi ṣe ìjọsìn ìjọsìn ńláńlá ni o wà sọ́búrú lẹ́hókímí kéèyàn ṣe sùúrù lórí ìdájọ́ tọ́lọ́wọ́ bá bá mú wa kọ́mọ ṣìṣe kọ́mọ ṣìwà o ọlọ́run bá dájọ́ kan ìjọsìn ńláńlá ni o wà ṣukuru lè ní àmì ìdúpẹ́ lórí àwọn ìdẹ̀ra olúwa tó ṣe lóríṣiríṣi kéèyàn máa dúpẹ́ orí ọlọ́run ìjọsìn ńláńlá ni o wàrídọ́ bí kọ́bọ́ yìí kéèyàn tún wá yọnu sí ntọ́lọ̀ ń bá ti ṣe ìdájọ́ tí ò ní ṣíwàwò lórí ìdájọ́ ọlọ́run ìjọsìn ńláńlá ni o wọ̀tàwákúlú alẹ́ yìí kéèyàn gbára lé ọlọ́run nínú ọkàn ẹ̀ má gbára lé èèyàn má ràn kàn sọ́dọ̀ èèyàn ọba ńlá ìwọ́kàtì ìgbìyànjú dé àmọ́ ta ni ó kàn án ìgbìyànjú yìí gbára lọ́lọ́run ìjọsìn ńláńlá ni o. والرجاء لرحمته كي ما كيك لصدولو الرجاء يان كيك يجوسن لانيو والخوف لعذابه كي ما قيا يولوا ìpayà pé hey ọlọ́run sọ wá bí ìyá rẹ̀ gbogbo ìpayà yìí nínú ọkàn ní tí wá ìjọsìn náà lánàá olùmọ́wá ni wàá mùsàlù هي من العبادة لله أي يعني الباطنة ونبو أتوان كان منا تشبي جوسف قماني لاني nítorí ma fẹ́ ká gbọ́ yé òun náà ni pé ìjọsìn pín sọ́nà méjì ọ̀kan bẹ ó fojú hàn ìkan bẹ ó pamọ́ èyí tó fojú hàn yẹn òun lèyí tá a fara ṣe èyí tá a fọwọ́ ṣe tá a fẹnu ṣe oríkèéríkèé ara òun ní fojú hàn àmì ìtọ́pamọ́ òun náà ní èyí tá a fọkàn ṣe ẹ̀rí pé gbogbo ìran ìjọsìn táfà wàyí tí wọ́n kà ní ọwọ́ gbẹ̀yìn bẹ̀rẹ̀ látòrí ìfẹ́ olúwa kéèyàn nífẹ̀ẹ́ olúwa kó páyà olúwa kó darí ọ̀rọ̀ rẹ̀ sọ́dọ̀ ọlọ́run kó ní àfọ̀mọ́ṣẹ́ kó ṣe sùúrù lórí ìdájọ́ ọlọ́run kó dúpẹ́ kó yọ́nú kó gbára lé kó sì ránkàn kó sì máa bẹ̀rù ìyà ọlọ́run. gbogbo eléyìí inú ọkàn ni ó ti wá eléyìí náà ń pè ní al-ibadatu aw al-ibadatu àwọn ìjọsìn tó pamọ́ tó máa ní ìjọsìn tó pamọ́ òun náà ní ìtọ́ ẹgbẹ́ ọkàn lèyìn ó fi ṣe wọn á parí ọ̀rọ̀ wọn dé síbi wajima'u al-ibada ṣẹwárí ntawálẹ̀ ló jẹ́ àkóyawọ́ gbogbo tí ń jẹ́ gan fọlúwa máa kàmáàlì abdul ìfẹ́ ó gbọ́dọ̀ pé yíyan máa ń ṣèjọsìn fọlúwa ìfẹ́ olúwa gbọ́dọ̀ wà kó wà kọrẹspọ́ndì máa ẹ̀sìn tí yẹn ń sìn ìrètí bá dàka nìkan kọ́ wá jẹ́ pé ìkórìíra ń bẹ̀lẹ̀ mìíràn ìwọ̀n ò lè jẹ́jọsìn ìkórìíra ẹ̀sìn yẹn àbí ó kàn ń ṣe pétọ̀ túláàsì náà ni àbí ń ṣe kò tẹ̀ sẹ́mi rẹ̀ ń bẹ̀ ti ń jẹ́ ìjọsìn kò fojú hàn nínú ìjọsìn yẹn o ní afa wa fi ni kàmá wàjúmáàrú lẹ ìbàdà èyí tá a wá lè ní àkóyàwó ìjọsìn òun náà ni kàmá ló hubbi ẹ̀rí ìfẹ́ tó pé máa kàmá lé ọgọ́lì papọ̀ mọ́. ìjọ ìjẹpẹrẹ ara ẹni níwájú ọlọ́run sẹ́ríkà méjèèjì ó gbọ́dọ̀ máa wà papọ mọ́jọsìn tí yẹn bá ń sìn ìnífẹ̀ẹ́ olúwa àti ìyẹ̀yẹ́ ara ẹni níwájú ọlọ́run kórìíra rẹ̀ ńlẹ̀ kọ́mọ́rò pé a òun ní kankan àbí òun ní kankan tí ń ṣe kọ́mọ́ wọn rẹ̀ níwájú olúwa nǹkan méjèèjì ó gbogbo ìjọsìn tí yẹn bá ń olùmọ́wání wọ́sàyàtì inṣàlláhu شاء الله تعالى fi babiha في بابها من wọn ni ìfọ́síwẹ́wẹ́ tó ń bọ̀ wá lórí ọ̀rọ̀ méjèèjì yìí o ìtì ń jẹ́ ìnífẹ̀ẹ́ olúwa níbi ìjọsìn àti ìtì ń jẹ́ ìyẹ̀yẹ́ ara ẹni níbi ìjọsìn bóyá yẹn ṣe fẹ́ rẹ̀ rẹ̀ lẹ́ níwájú ọlọ́run wọn lọ́la yìí rẹ̀ ń bọ̀ nífọ̀síwẹ́wẹ́ pẹ̀lú yọ̀ǹda Allah bíbá yìí náà ni àdúró lẹ́nu inṣàlá ta'ala ìtẹ̀síwájú tó máa wáyé nínú àwọn ẹsẹ̀ orin míì tí olùmọ̀ wa tó tún fẹ́ ṣe lálàyé àtàwọn ìfọ̀síwẹ́wẹ́ ẹgbẹ́ bàbá àpọ̀ àṣẹ ìkẹ́ fún afáwa àti gbogbo àwọn olùmọ̀ tí wọ́n ti lọ abdulluwa wọ́n sábà kẹ́ gbogbo mùsùlùmí allahumma afiril muslimina wal والمؤمنين والمؤمنات الأحياء منهم والميتين اللهم إنا نسألك حسن الختام في الأمور كلها وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة اللهم إنا نسألك تقواك في السر والعلن ونسألك الغفران والستر والعفو والمعافاة في الدنيا والآخرة اللهم أحسن عاقبتنا في الأمور كلها اللهم عنا على ذكرك وشكرك وحسن عبادتك اللهم يا حي يا قيوم برحمتك نستغيث لا إله إلا أنت أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين اللهم صل وسلم وبارك على نبينا محمد وآله وصحبه أجمعين